ó máa ń ti èèyàn lẹ́yìn ẹni tó bá wà tó bá ní àwọn èèyàn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn rẹ̀ alárànṣe àti onírànwọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn nǹkan tí bá ń ṣe àwọn àdáwọ́lé rẹ̀ yóò máa yọrí sí dáadáa yóò máa ra àwọn nǹkan tí bá ń ṣe ṣe kò ní í sí nǹkan kan tí ó gbégi rẹ̀ níbi àti nǹkan tó fẹ́ ṣe. láì jẹ́ pé àwọn èèyàn ti ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n bá gbé nǹkan yìí kúrò lọ́nà ìlófà ló fi jẹ́ pé ẹni tó bá wà tí ọba lẹ́nìkan tó lè jẹ́ alátìlẹ́yìn fún alárànṣe fún nǹkan lè máa já fún lọ́pọ̀lọpọ̀ kí nǹkan máa lọ tíkọ́tíkọ́ kọ́ máa lọ bó ti ṣe yẹ kọ́ lọ torí bá méjì kọ torí kíkọ lẹ́nìkan lẹ́yìn ni àṣìmá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa sọ. So, ìpè tí ajá tó bá lẹ́ni lẹ́yìn kò sí tàbí ṣùgbọ́n yọ pọ̀ bọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ táwọn méèyàn ẹni tó bá lẹ́ni tó ràn lọ́wọ́ tó lẹ́ni tó kín lẹ́yìn ọ̀pọ̀ àìmọye nǹkan tó ṣe pé tá a bá dáadára rẹ̀ kò ní lè ṣe òní ọ̀ní ọmọ àrí ṣe látàrí àwọn èèyàn ti ń bẹ lẹ́yìn rẹ̀ kéèyàn lẹ́ni lẹ́yìn tí wọ́n máa ràn lọ́wọ́ tí wọ́n máa ṣàtìlẹ́yìn fún wọ́n di alárànṣe rẹ̀ ọ̀kan nínú nǹkan tí ń tọ́ka sí pé èèyàn ní lọ́síwájú ni nínú ìgbésí ayé torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa fa àwọn èèyàn ṣe fáàrí tí ó tún máa fi wọ́n ṣe ẹ̀fẹ̀ látàrí pé ó ti ní ànító ó ti ní ànílé nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ nígbà tí ẹlòmíì tó ń wá ẹni tó ó tì lẹ́yìn ṣe ń wá ẹni tó ó ràn lọ́wọ́. ìwọ ti ní ẹni tó pọ̀ ju ní tó ń bùkátà lọ àwọn èèyàn ti ń bẹ ní ìkápá rẹ tí wọ́n lè ràn ọ́ lọ́wọ́ tí wọ́n lè jẹ́ alárànṣẹ́ rẹ wọ́n pọ̀ tayọ iye òǹkà eléyìí téèyàn máa fojú sí pọ̀ ńlẹ́rì ẹ̀rí tábà wá láwọn èèyàn lẹ́yìn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn wa tí wọ́n jẹ́ alárànṣẹ́ fún wa olùrànlọ́wọ́ táwọn wa tó gbára lé ni ká gbára lé wọn pátá polongodo. kọjá kó àwọn náà láfojúsùn wípé wọn máa bẹ pẹ̀lú wa wọn máa ràn wá lọ́wọ́ àní gbáralé ọlọ àní bólú wa dúró eléyìí ọ̀tọ̀ o nítorí pé àwọn èèyàn ẹnikẹ́ni tó bá gbáralé wọn ẹnikẹni tó bá bá wọn dúró lérò pé àwọn ni ó jẹ kí wọn máa sí àwọn ni ó kí nǹkan kọ́ nítorí pé àwọn èèyàn yẹn káti ẹ̀ pé wọ́n èso ń jàǹbá kò ní tí wọ́n lè ràn yàn lọ́wọ́ lórí ẹ̀ wọn ò lè jẹ́ ni tí wọ́n máa ran ni lọ́wọ́ lórí gbogbo nǹkan wọn ò lè jẹ́ alátìlẹ́yìn fún wa lórí gbogbo ń tá a bá fojú sùn kí n tá à kó sì bọ́ sí i níbi tí àwọn náà tipa àwọn ọmọ ó níbi tí agbára wọn tó lè dé dúró tí ò ní lè tẹ̀síwájú máa. ẹnikẹ́ni tó bá ti lè gbára lé àwọn èèyàn nìkan tó gbàgbé Allahu Rabbul Alamin onítọ̀hún àti fìdírẹ́mi forí sápá rẹ̀ àsìkò díẹ̀ ní bùkátà tí ó fi ṣẹlẹ̀ sí ẹni tó gbára lé tó ń wo ipe yọ ràn lọ́wọ́ ẹni tó fẹ̀yìntì tó ń wo pé kò ní jọ yẹ̀ ṣubú ó rí pé ọ̀lẹ́ lò náà aláìní náà. kí lọ́lẹ́ ọba ṣe fún ọ̀lẹ́ ẹgbẹ́ rẹ̀ kí ni ń táláìní tí ọba fi kún fáláìní ẹgbẹ́ rẹ̀ Allahu azza wa jalla nìkan olèyìn agbára létẹ̀yìn ṣubú olèyìn abádúró tójú etí yàn yàtọ̀ sí èèyàn nítorí pé ẹni tó ké lọ́ba tó oníkọ́gbọ̀ orí igbe gbàmígbàmí lọ́bọ̀ náà ẹni tó lọ́ba tó oníkọ́mẹ́tì oṣubú. orí pé òun náà ń ṣubú lọ ó kù tí ó wọ́lẹ̀ ńlọ débẹ̀ kí ni tó wọ́n bá fún ọ Allahu azza lọ́jọ́ náà yẹn lórí gbogbo wa ike ká bá dúró ó nìkan la gbọ́dọ̀ nínú Ali Imran aya kọkàndínní ọgọ́jọ. olú ẹlẹ́dàá wa ní fatawakkal ala Allah inna Allaha yuhibbul mutawakkilin Allahu azza wa jalla ní kó gbára lé o ó ní kó ọba dúró àti pé dájúdájú Allahu nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa gbára lé tí wọ́n máa bá dúró tálàbá tún gbára lé tálàbá bá dúró sójú Allahu gbani òní lani òní sọ́ni ó lọ́ba tó ṣe é pé ó ní agbára láti ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ yàtọ̀ sí nǹkan míì kí lọ́ọ́ mà nínú sánmà àtilẹ̀ tó tó gbára lé tó tó sẹ́yìntì téèyàn padà níjàkulẹ̀ téèyàn ní jásubú kó túká kótókótó kò sí o àyàfi Allah torí ẹ̀kọ́ lọ́mọ pé àtọ̀wọ́kùlù àìbáàdì tún mi nà àìbáàdì ẹ̀ ìjọsìn kan nínú àwọn àjọsìn òun náà ní gbígbé ara lé Allah ẹnikẹ́ni tó bá ti kùnà láti gbára lé onítàn ti ṣẹbọ sí tó bá ti lè gbára lé lòmíì onítàn ti ṣẹbọ sí nítorí pé n ti sọ ní ìdẹni tó ṣẹbọ sí Allah ó tóbi tayọ ó dúró níwájú Ṣàngó ó dúró níwájú Ògún ó ń pè èṣù ó ń bọ ó tóbi jù bẹ́ẹ̀ lọ ọba ti gbára lé nǹkan míì tí o tó gbára lé lórí tí ọ̀la gbára lórí ẹ̀ tó fi Allah sílẹ̀ tó gbára lé o ti ṣẹbọ sí Allah Olúwa ẹlẹ́dàá wa ó tún fi yé wa nínú Suratul Furqan aya kejìléní ó dín ní ọgọ́ta ó ní wa tawakkal ala al-hayy alladhi la yamut wa sabbih bihamdihi. bá olúwa láàyè olúwa láàyè tí kìí kú ọba onísẹ̀mí tí kìí tán oníkọ́ ọba dúró má bà nǹkan míì dúró torí pé ń bá bà nǹkan míì tó yàtọ̀ sí Allah dúró ẹ lè débẹ̀ kẹ́ gbọ́ kó ti kú Allah oní alḥayy ọba abẹ̀mí. torí pé ọ̀rọ̀ yìí lè má yí ẹlòmíì olùwà ẹlẹ́dàá wà là ó sàlàyé rẹ̀ ó lè bá a yé alẹ́dí ilá yẹ mọ̀ ọba tí kìí kú láéláé táwa lẹ́lòmíì tá a fẹ́ gbára lé alọ́ba lórí àdéhùn pé ẹ sọ pé ká gbára lé yín ẹ bẹ̀ pẹ̀lú wa ẹ dùn ti wà gádígádí àwa wá lónìí àníkà wa béèrè fúnra lọ́wọ́ tẹ ẹlẹ́sìn fún wa wọ́n ní wọ́n ti kú láti jẹta subhanallah ẹni tó lẹ́tẹ́ ọ̀hán yìí pé ẹlòmíì ò ṣe gbára lé àyàfi allah torí pọ̀ ní alḥayy ọba abẹ̀mí alladhi la yamut ọba tó ṣe pé kìí kú kìí kú kìí rùn kìí sàárẹ̀ kò ní bùkátà sí nǹkan kan gbogbo nǹkan ló ní bùkátà sí i. bàbá gbára léèyàn lórí pé ó ràn wá lọ́wọ́ lórí nǹkan kan ẹni agbára lé pé ó ràn wá lọ́wọ́ lórí nǹkan kan padà wá kó nǹkan alára ní bùkátà sí ni ó mú ni àbí tiẹ̀ wa tawakkal ala al-hayy alladhi la tí kì ọba dúró orí pé sí ọ̀rẹ́ ọ̀ngbára léèyàn olóní ń gbẹ́jọ́. onílòpin ìgbà tí irú àwọn èèyàn yìí tí wọ́n bá ń bẹ lẹ́yìn rẹ ìfòyà ò sí kò sì sí ìmí kankankan fún ọ torí pé àwọn eléyìí àwọn náà lè jìká tí ò ní jẹ́wù ọyẹ àwọn eléyìí ẹni tí tini lẹ́yìn tí èti ni lójú àwọn làwọn ẹni tó ṣe pé wọ́n á máa gbọ́ ọmọ lágbàlá wọ́n ń tẹ̀ra rẹ̀ dànù ẹni tó ṣe pé kò lè gbára rẹ̀ lọ́wọ́ ọ̀gbẹ́ kò lè gbára rẹ̀ lọ́wọ́ ọ̀tọ̀ bọ́ọ̀lù ẹsẹ̀ wa lè gbà wọ́n lọ́wọ́ ewu bọ́ọ̀lù ẹsẹ̀ lọ́sẹ̀ lè gbà wọ́n lọ́wọ́ jàǹbá ọ̀nà wo ló fẹ́ gbà láti gbà wọ́n lọ́wọ́ ọ̀pọ̀njú ẹni ò lè dára rẹ̀ gbà ó ti ṣe wa lè gbà nǹkan ni kí làákà ọmọ ṣiṣẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àìsíṣẹ́ làákàyè òní sọ ní di ẹni táwọn míì tí wọ́n máa mú sìn tí wọ́n máa mú lò nígbà tí làákà ọba ti ṣiṣẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ. wa tawakkal ala al-hayy alladhi la yamut bá olúwa ẹlẹ́dàá wa dúró ọba abẹ̀mí lórí gbogbo ọgbà gbogbo ọjọ́ gbogbo àkókò abẹ̀mí ni Allah kìí sọba tó ń padà sẹ̀mí lẹ́yìn ìgbà tó ṣe pé àìsí ló síwájú ẹ̀ kálá ìròyìn táwọn èèyàn nìyẹn àti à ń padà bẹni Allahu azza ọlọ́ba tó ṣe pé àìsí ò síwájú bíbẹ̀ rẹ̀ àìní máa sí má kò ní gbẹ̀yìn bíbẹ̀ rẹ̀ ọlọ́ba láíláí ọba gbogbo àkókò ọba gbogbo ògbà ọba ti ń rani lọ́wọ́ ní gbogbo ògbà àfàìkẹ́pẹ́ ìní ọ̀ràn lọ́wọ́ ó ní kó ọba dúró má ṣe bá nǹkan míì dúró. ó ń bá nǹkan dúró ti pẹ́ lẹ́yìn ọ̀wọ́ ń bá nǹkan dúró ti pẹ́. yàtọ̀ sí ọ̀gbọ́n pàpọ̀ lásán lọ̀rọ̀ ń jáde ọ̀já sí ibi náà ọjọ́ ọjá sí ibi lọ́tọ̀ káyé ọ̀yẹ́ kó ti máa ojú ọ̀nà tó ń rìn ètò ojú ọ̀nà tó lè fi rere wọ́ ojú ọ̀nà tó ń tọ̀ ètò ìdíkẹ́yìn àmọ́ tọ̀ ní ìrántí ìtòrí rẹ̀ jáwọ́ lọ́wọ́ àpàjọ ọ̀yọ́ wọ́n sọ ní ìdíkọ́ bẹ́ẹ̀ nítorí pé ẹni tó bá kọ̀ láti gbára lé ọlọ́rọ̀ yọ gbára lé nǹkan tó ṣe pé kò tó gbára rẹ̀ lẹ̀ pápákọ̀ ti yọ ọ̀pẹ̀ yọ̀ mí lẹ̀ ẹ̀ má ti kú náà láti gbára lé ọlọ́rọ̀ ó lè jẹ́ tó pàṣẹ ìjọ̀sí àti àwọn àṣàṣàwọ̀ ìyá ọ̀rọ̀ agbára lé wọn ọ̀rọ̀ tó pàṣẹ ìjọ̀sí àti àbáwọ̀ lọ́dọ̀ ọ̀gbára lé àtọ́kọ́ àtọ́rọ̀ àtọ́kọ́ ìgbà àwọn ti kọ́kọ́

wọn náà tiẹ̀ láyé àjọ kan kó àjọ tí wọ́n ní kó sọ̀rọ̀ tí wọ́n ní o kọ́ kí ni tó wà nù rẹ̀ wọ́n ti wá ń ọ jẹ wọ́n sọ di koríko tẹ́ran ń jẹ òṣìṣẹ́ làákàyè ìdọ̀tí àti pàǹtí àti jàǹkáwọ̀ tó sọ̀rọ̀ tó sọ́kọ́ tó ní ọwọ́ àbòbò ọ ọkọ̀ ọlọ́wọ́ ewu ọmọ sọ ní gbogbo fi tí ewu bá ń gbà bọ̀ ó ti o mo ti ti wá pàdánù làákàyè rẹ láì jẹ́ kó o ṣe làákàyè yìí nítorí yanilẹ́nu ni wọ́n ní ọlọ́ọ̀rì kan wọ́n ní ọlọ́kan mi gbogbo eléyìí lọ ń bá ká gbogbo ẹ̀ lórí irọ́ lérò ọ̀nà wọ́n ní ọmọ ọkọ̀ àwọn àǹjànú tó wà nù atẹ́gùn àwọn ètò wà nù afẹ́fẹ́ wọ́n ní kó wọ́n máa pẹ́ àwọn awin àtàwọn arúnmalẹ̀ ike kí wọ́n má jọ dára rẹ kí wọ́n dákun kí wọ́n ṣàánú rẹ kó pè fún ọ àti dọ́tò ń ti lù bàbàbà kò dún rárá òfin ọlọ́ọ̀ ọba tí gbani ọba tí lani ọba tí sọ́ni òfin sílẹ̀ ọ̀gbára lé ọ̀wá ń gbára lé ní tó tó rọ̀ ẹ̀yẹ máa wo àwọn ẹni tí wọ́n tó nǹkan kọ́ àbáwọlé wọn wọ́n ti gbára lé sánpin pé pẹ̀lú àsokọ́ yìí pẹ̀lú àsorọ̀ yìí ó lè kan àti wọlé tàwọn àfi káwọn máa gbọ́ ike àwọn alé tó wà lọ́tún tó wà tàwọn ibẹ̀ làwọn olè ń wọ̀ wọn àti wọlé tàwọn láíláí àwọn bàbá àwọn ò ló tì wọn ò bá tì ọ jẹ́ fún wọn yọ jẹ́ fáwọn táwọn jọ mọ náà Allahu azza wa jalla ọwọ́ akádàrá pé kó lè ọwọ́lé wọn àti ń tó wúlò àti ń tí ọ̀dá gbogbo ẹ̀ làwọn olè kó lọ pátá korongodo gbóbìrì ilé bá ti kó wọn bá kó lọ àwọn sì wàá nù ilé wọn ti sùn lọ àsùnfọ́fọ́n tẹ̀fọ́n jíjí tí wọ́n jí báyìí àwọn olè wọ́n wá bá wọn dá ògùn sí ògùn tó wà ní àbáwọlé ilé wọn èyí tí wọ́n ṣe síbẹ̀ pé kí olè ọmọ bà wọlé àwọn olè dá sí àwọn olè náà experimentally wọ́n fẹ́ fi hàn wọ́n kẹ́ ẹ mọ̀ pé àwọn ògùn yìí wọn ò lè dá wọn dúró wọn ò lè dá wọn dúró torí ẹ bá ti gbójú tó bá ti gbójú lé àṣẹ bọ́ọ̀lù tọ́ba bá àṣetánì dúró ó lè jẹ́ pé ibi tí wọ́n ti ń pè fún àṣetán ntó ń fi ń bọ́ àṣetán ọmọnilẹ́gbẹ̀ẹ́ tọ́ta rẹ̀ ti ń bọ̀ tọ́ ẹni tó bá sì bọ́ dáadáa tọ́pọ̀ yóò dáadáa tọ́pọ̀ dọ́rùn òun náà ní ọjà ogun tiẹ ẹnu gbọ̀ngbọ́ tiẹ kéré sẹ́nu gbọ̀ngbọ́ tàwọn olùkọ́ wọlé yìí ẹ̀rí pé tí oníkálukú bá ti dín léwu ibi tó gùn àwọn nǹkan mojú lọ pé àbí wọ́n ká kínní pé pé àìsí àwọn òògùn yìí ló bá wọn láti kó lè a lórí rí kó kùn bẹ́ẹ̀ dígbì kò sí nǹkan tó ṣe ọ̀fàyè rẹ̀ lẹ̀ sìgìdì náà ni ó dúró sójú kan kí ni sìgìdì ọba bọ̀ ọmú tó rárá ní bá bàbá lórí ni bọ́ ọba kú lórí eléyìí yá nàmọ́ lọ palẹ̀ mọ́ wò lórí ẹbọ ó lórí ọ̀tà ó lórí kóńkó ògùn ní èèyàn ń pè pè palẹ̀ máa ti torí gbogbo oníkálukú wa ló sì wù ká torí rẹ̀ àmọ́ kí ló dé tí gbogbo owó ẹgbọ́n ti torí oníkálukú wa máa pàpè mára rere mára wọn àti orí ibú tó ń sọmọ àká ń bẹ lọ́mọ àká ó tún káwọn kan sójú ìgbẹ́ bàjẹ́ bá fojú kan yóò kù ní abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọlọ́kàmì ó gbé kankọ́ ìjàmbá sì ń ṣe mọ́tò yín gbogbo ẹni tó wà nù mọ́tò lọ́la àfiwọ́ tó nǹkan mọ́ra bá korongodo eléyìí túmọ̀ sí kama abara bára lé kàmí káyà tó fi ọlọ́ olùbú ló máa ń bí fún yà Olúwa wa ó fún wa nírò nípa ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ táwọn ọmọ èèyàn á máa àwọn àǹjẹ̀nú ike kí wọ́n dáàbò bò àwọn àwọn káwọn ọ̀rá káwọn ó ṣègbè pàápàá jùlọ ẹni bá gbó lọ láti lọ dẹdẹ ní kété tọ́jà bá ti dẹ́sẹ̀ tẹ ẹnu gbótó ti fẹ́ tọ́jẹ́ ẹ̀rí pé ọjẹ́ yóò júbà fún olúgbó táwa lọ olúgbó tani ládùúgbò yìí lọ́jọ́ yìí olúgbó tí wọ́n ń júbà fún ìbáwọn àjẹnú yóò bá ní òjúbà fáwọn ohun abẹ́rẹ́ nǹkan bá yóò lọ ń júbà fún wa ẹ̀yà àdàbà funfun mẹ́ta òun pa wọ́n láti dúbà kó lu gbó lọ́mọ apẹ́tọ̀ òun pẹ́ ẹyà àdàbà yóò torí kìíní kankan wọlé tí ọ̀ká kò òun ló ti kìíní kan àmúso kìíní kankan wọlé tí ò ké sápára ló ti kìíní kan àdìmọ́lẹ̀ òun kágbó òun ké sápára o ẹ̀mẹ́tò wọn rà nìra o àríwá ni kó wọlé o àbá ibi títí ń wí o títí ń pa ẹyẹ àdàbà fúnrọ́ ọ̀sẹ̀bọ burúkú àbá ibẹ̀ ni àwọn àǹjẹ̀lú ti lọ ká àgbọn àwọn ti gún di àgbọn lọ wọn lọ ká àgbọn láti orí igi àgbọn wákàtí làkàmọ́ ní àárín àwùjẹ ní káò ah olùgbò ti gbọ́ olùgbò dáhùn dídáhùn tó dáhùn olóògbé ó gbé nínú gbòyìn ọgbà nígbà wíwẹ́ pé òkú àgbọn ni wọ́n kọ́kọ́ fi pàdé Otu túmọ̀ pé igbó yóò ní dáa sẹ́ni tá a túbà tá a sáàdì rẹ̀ ẹni tá a gbára lé tó náà ló tún ayẹ kó ṣe bẹ́ẹ̀ pẹ̀lẹ́ bá pé yóò ṣe bẹ́ẹ̀ nítorí pé òun náà ń sọ fún ọkọ̀ ṣẹ̀bọ̀ ni ọ Allahu azza wa lòun sìn ìwọ́tẹ̀lẹ́ máa ń sìn ọ̀gbádùn tó subhanallah kò sẹ́ni kàtí kí àlùjànnú láyé àfikà àlùjànnú ọjà kò sẹ́ni kàtí gbára lé àlùjànnú àfikà àlùjànnú yẹra kò ṣubú dànù kò wó dànù àlùjànnú ti ṣèṣe nù torí ẹ Allahu azza wa máa bá dúró olèyàn máa gbára lé tóbi ò ti tí ayé fi sún wa tí ọ̀run náà fi tòrò torí ẹ wa tawakkal ala al-hayy alladhi la yamut ọba sẹmi tí kìí kú oníkagbára lé o oníkagbára lé ẹnìkan tajà níbìkan obìnrin ni láyé ibi títí wọn ń tajà yìí ọjà rẹ̀ ń ta gidigidi ó ní òun máa ń ṣe àṣkọ́ nídìí àti òun òun máa ń ṣe àṣkọ́ ní gbogbo gbà torí ń gbà tó ń gbọ́rọ̀ Allah. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون سبق قالي صلاة اسمطلوا كيف اما هو من اجل الله اما سنتي الله لقى لقى كان بقى سوريري كان بقى جيري قلني ما تنقر الله تصبعي ó máa ń ṣèrántí ọlọ́ọ̀rù lọ́pọ̀lọpọ̀ níbi àti òun o máa ń tà òun dúpẹ́ fún ọlọ́ọ̀ òun ń tà kọjá tó lérò yìí àìsí ìgbọ́jà kalẹ̀ láì sòrùbó àti àwọn ẹni láàbí wọ́n ti ń sọ lọ́tún wọ́n ń sọ lọ́sì kí ló dé dókítà òfin bá wọn tà púpọ̀ bá sọ tiẹ̀ ńgbà táwọn ọ̀gbára lé ogun làwọn gbára lé gẹ́gẹ́ bí ẹni tí ń ni ó nítorí kóhun lè bá lè ráyé gbé kí èpè kọ́ ìjẹ̀lẹ̀ òun kí atẹ́gùn kọ́ mímí òun káráyé òun ó ti tó àwọn nǹkan kan láwọn ti pọkàn lóríṣiríṣi lójúmọ́ kó tó jáde ó ti di yẹn ní bá ṣe gbogbo nǹkan àwọn ti kú dànù oògùn lọ́wọ́ gbé ọrú ọ̀dà nǹkan kan mà oògùn àwọn agbéyàn rò ṣé gbéyàn rò yorùbá náà ti gbá wọ́n ní wọ́n ní ìkíníkà oògùn olólọ́jọ́ kan pọ́njú lórí ẹni lọ́lọ́jọ́ gbogbo owó ẹ̀kọ́ yẹ kó yé léde yorùbá Ogun ló ń dìgbà lójoojúmọ́. ogun ló ń dìkà lójoojúmọ́ ẹ wá lọ́jọ́ kan pọ́njú péré lóògùn ni ó sì mọ́jọ́ náà torí ọ lójoojúmọ́ ọjọ́ wo lòògùn òfò wúlò ọ̀mà àkàràmọ́kùnmọ̀ mọ́ alábìnrin yìí báyìí àwọn ẹni láàbí wọ́n bá dójú lọ́ba lọ́ba kó wọ́n jọ wọ́n kó jọ sọ́dọ̀ rẹ̀ tó ń bá dé bá palẹ̀ rẹ̀ mọ́ lọ dànù ipe ẹni tó bá ti rú ìkéru ọ̀tọ̀ èmi ò aburú sọ́nà làkejì ẹ aburú sí mi kó forí ara rẹ̀ gbé torí bomubomu ẹrù tó ara rẹ̀ gbé afa lọ́ba ti pé ọjà bá dáwọ́ yẹ ẹnì ma àwọn ẹni ilé àbí wọn rẹ̀ wọ́n fi rẹ̀ rìn ránṣẹ́ pé mọ́ nǹkan ọmọdé òmò ògùn àwọn ti sọ àwọn òṣè eléyìí ń bẹ náà dánwò eléyìí tó lu wa máa ń gbé báwọn ẹ̀dá rẹ̀ torí pé olúwa ti sọ fún wa nínú Al-Qur'an ó ní ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun báwọn èèyàn rò pa fi wọn lẹ̀kẹ́ máa fọ́nu pé mo gbàgbọ́ mo gbàgbọ́ mo gbàgbọ́ láì jẹ́ pé adan yóò rí wọn lọ́kọ́ lọ́kọ́ sẹ́ńdẹ̀ lẹ́dí iná mi àti dáhùn ẹni tó tiwájú yín wò fẹlẹ̀ yàlẹ́ mi lọ́wọ́ ọ̀hún lẹ́dí iná kù wọlé àlẹmẹ́rin nàìjíríà mi látara àdánwò yìí lolúwo ti mọ àwọn ẹni tó yẹ pé lódodo ni wọ́n gbàgbọ́ látara àdánwò yìí làwọn ẹni tó yẹ kó kúrọ ni wọ́n nídìí gbàgbọ́ wọn làwọn náà ti hàn àdánwò dé tó bàrà lé ọ̀wọ́ tọ́ba ọlọ́ọ̀hù dúró bíi tàtẹ̀yìnwá àbọ̀dé kí wọ́n mú ọ wọ́n máa mú ọ lọ sílé olóògùn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa sọ pé jáde sọ̀rọ̀ ara rẹ má dákẹ́ kí tara rẹ ọmọ bọ̀ dákẹ́. gbólúwa ẹlẹ́dàá rẹ dúró olóní kó dùn nígbà tó dùn ọ̀fẹ́jọ́ kan nígbà tó kan aburoma pariwo rẹ káàkiri ayé tí a bá ní imani ẹ mọ̀ pé bákan méjì nígbèsí ayé rí dáadáa lè síyàn àìdá lè sòrò láàrin tí rere bá ṣẹlẹ̀ sí adúpẹ́ yóò já sóore fún bẹ́ẹ̀ là nàbí wa sọ sallallahu alaihi wa sallam táyì tá a bá ṣẹlẹ̀ sí múmìnì yóò ṣe sùúrù yóò tún já sí rere fún kò sí irú eléyìí sẹ́lómi yàtọ̀ sí múmìnì gbogbo ètò òwò kọsẹlẹ sí ọ tó o ti ṣe ń tọtọ lásìkò yẹn rere ní ọjà tuntun akọrọmọkùnmọlá gbọdọ ẹlẹdàá rẹ dúró máa pè ní mẹ́sàn mẹ́wàá torí látara àdánwò olú ẹlẹ́dàá wa ó tún fẹ́ máa ń ṣe àmújáde àwọn àjọsìn kan tó ṣe èyí tó jẹ́ pé ọ̀ọ́bá ti ṣe tẹ́lẹ̀ tí ọ̀bá sàdánwò tí ọ̀bá ti pé nǹkan le tí ọ̀bá ti pé nǹkan ọ̀dẹ̀ máyà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní jí lóru kó ló ń ṣe sọ láti kankan o ìpọ́njúlẹ̀ lomi ni níbi ń jí lóru o tó náà tó á di múmi ní ti ń ṣe kìyàmù lẹ́yìn tí ọ̀bá ti dààmú ikú àwọn ọmọ àrọ́ ọmọ bí ọ̀pọ̀lọpọ̀ ní ti múmìnì tí mójú tẹ́sìn lójú méjèèjì tí ò bá sí àdánwò sí pé àwọn custom wọ́n gbẹrù rẹ ọ̀bá ti dọ́kà nínú ẹni tí ń ṣe Islam nítorí pé ńgbà tábẹ̀wò dé tu àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń olú ẹlẹ́dàá ló sọ wọn ni wàlẹ́ òbá sọ́tọ́ lọ́hùn rìzfalẹ̀ ìbáàdẹ̀ lọ́ba ọ̀hún fi ọ̀rùn tó bá ti kí ọlọ́ ọba mú kí arúzìkì kọ́ tẹ́jú fáwọn ẹ̀dá rẹ̀ tó bá fi lè gba arúzìkì láyè lọ́dọ̀ oníkálukú àwọn èèyàn wọn ò ní tẹ̀sìn mọ́ agbẹ́rẹ́ ni wọ́n máa ṣe lókè pẹ̀ kálukú àwọn awò ó ṣe ta lẹ́ni tó tó wọn bọ́sibọ́sí kó dùn lọ ayé fàmílẹ́tọ̀ kí n tó tọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀ máa torí ẹ̀ Allahu azza wa jalla yóò ti àrísìkí fẹ́nìkan yóò fúnlẹ̀ mọ́ fẹ́nìkan ẹnìkan táwọn náà ẹnìkan ò rí pé nítorí wípé látara bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó sì ti fi àlùjánnà àwọn ọmọ aná ni ó sì ti fi ọmọ aná. akramakallah ẹjẹ́ agbẹ́kẹ̀lé Allah ẹjẹ́ abá Allah dúró ní kọ̀kọ̀ wa àti ní gbangba wa gbogbo gbàngbára lé nǹkan mìíràn kò síbi ire tí ó gbé wa lọ aburú àtàyídá náà ni wọn máa já sí lọba wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ó rí i pé wọ́n jìnnà sẹ́sìn gán ẹbọ àti òòṣà lọ́pọ̀lọpọ̀ ń ṣe ẹbọ àti òòṣà ńlọ́pọ̀lọpọ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wa kò nídìí kọ́ wá jìnnà tó fi nǹkan tá gbójúlé ohun tí wọ́n bá dúró ohun tí wọ́n fẹ̀yìn tì nídìí iṣẹ́ kálukú ló ti máa rí oníkálukú ó so nǹkan rọ̀ ó so nǹkan kọ́ ẹlòmíì ó dé máa ń iṣẹ́ rẹ ní nítorí gbójúlé nu wọn gba ọlọ́ọ̀hún gbọ́ ẹ bọ́ lọ́pọ̀lọpọ̀ gbàgbọ́ wọn bẹ ọlọ́ọ̀ kọ́mẹ́sà wa lọ́sẹ̀ sọ fún wa níbo mi nínú alukur'an wọn ni wọ́n ti wọ́n kẹ́lẹ́ làzíz rahim. الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم يعني تزيك الوا ọba tó ní agbéga ọba tó borí òun lọ gbẹ́kẹ̀lé o ọba oníkẹ́ aládìpẹ̀lẹ́ ẹ̀san rere kì í ṣe ká àwọn ẹrú rẹ̀ lódodo tí wọ́n gbàgbọ́ ọba tó ti pé ń yọ ní gbogbo ìgbà tó wà nídúró àtìgbà tí wọn náà tó yíra padà forí kalẹ̀ pẹ̀lú àwọn ẹni tí ń forí kalẹ̀ nínú sọ̀lẹ́ dájúdájú òun ni olùgbọ́ olùmọ̀ olúwa yìí la gbọ́dọ̀ bá dúró a gbọ́dọ̀ bá kàmí dúró kí a tọ̀ sí ọlọ́ fún ìfẹnu látàjẹ́ mọ́mìnì wọ́n yé fi àníyàn lásán jẹ́ múmi ni iṣẹ́ gbọ́dọ̀ tẹ̀lé ló ti ń gbọ́n ní ti ń kó bá gbàgbọ́ rẹ̀ ní ti ń kó gbígbẹ́kẹ̀lé olúwa lọ́dọ̀ rẹ̀ ní ti ń kó báyìí àbí kó rí kó mú kú ò lónìí ní kọ́kọ́ dọ̀dọ̀lá ẹlòmíín adágbà títí ẹ̀ ikú mú lọ ṣáájú kó tó ń ṣàtúnṣe kásìkò tọ́tọ́ tó pé wọn náà mà ìgbà wo ni kùtì ẹ̀ náà ń bọ̀. ṣàtúnṣe kọ́nà rẹ ọmọ lọ já sábàámà lásìkò tó ní lè ṣàtúnṣe bá ara rẹ níbi tó lérò àti ká ṣàtúnṣe o kájáwọ́ níbi gbogbo nǹkan tó sọ ní dẹni tí ò gbẹ́kẹ̀lé ní pàápàá òun ló lè òun ló lè òun nìkan ló lè wá táwọn wá gbẹ́kẹ̀lé ẹni tí ò lè gbani táwọn gbẹ́kẹ̀lé ẹni tí ò lè lani táwọn tí ò lè sọni eléyìí wọn bẹ nù kẹtọ mi yẹn ṣe ti ń yà yẹn lẹ́nu wọn gbẹ́kẹ̀lé nǹkan mi yàtọ̀ sí ní nǹkan tí ò ní nǹkan kan tó lè fi gbọ́ ọ lẹ̀ wọn gbára lé nǹkan mi tó yàtọ̀ sí ọgbọ ní nǹkan tó ṣe kó ò lè gbéra lọ́dọ̀ ẹni tí ò lè dára rẹ̀ sọ tó ti pé Allahu ní sọ gbogbo wa ọwọ́ àti Allahu sílẹ̀ ò ní gbẹ́tẹ̀lé torí ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa agbẹ́tẹ̀lé Allahu Rabbul Alamin tí wọ́n á bẹ nú àmì pé mo gbẹ́tẹ̀lé Allah kí n lọ hàn gbogbo kí ó dáńká wọ̀nyí tó ní ti pẹ̀lú gbígbẹ́tẹ̀lé Allah kí n lọ hàn sáré ògiri ilé mi. kí n hàn mọ́tò kí n hàn ẹ̀rọ mi mọ́tíìnì tí mo ń gùn ká kí n àwọn irinṣẹ́ mi eléyìí tí mo ń lò tí mo fi ń pawó eléyìí ò sí nu pé mo gbẹ́kẹ̀lé Allah mo tara mi dànù sọ̀rọ̀pọ̀ àìmọye àwọn tí máa ń hàn lé wọn wọ́n hàn lọ àwọn tí ó tó ní ṣe pẹ̀lú tí wọ́n gbẹ́kẹ̀lé Allah sára mọ́tò wọn wọ́n hàn sára irinṣẹ́ ojú ayé ni wọ́n ń tẹ́ o ọ̀pọ̀ àìmọye wọn iná ló lóògùn oògùn ni wọ́n gbẹ́kẹ̀lé wọ́n gbẹ́kẹ̀lé Allah ṣùgbọ́n wọ́n ń fẹlẹ́ yẹn tú àwọn èèyàn jẹ tàwọn jẹ ní wọ́n lè bá lérò pé wọ́n gbẹ́kẹ̀lé Allah bí yẹn bá ti fara pamọ́ títí kò lè fara pamọ́ fún Allah lọ́mọ wa ọmọ gbogbo ń tà ń ṣe ọmọ gbogbo ń ti ń ṣe wa ọmọ gbogbo ń tà gbé pamọ́ ọmọ gbogbo ń tá a dàbóra kò sí nǹkan kan tó lè pamọ́ sí torí ẹ má tanra rẹ dànù gbẹ́kẹ̀lé Allah nídìí iṣẹ́ rẹ gbẹ́kẹ̀lé Allah máa bẹ lọ́rùn ọ lọ́wọ́ ló ṣàtìlẹ́yìn fún ọ nídìí ọ̀nà tó ń tẹ́ rí ṣe mọ́ pàṣẹ rẹ jù kọjú mẹsẹ rẹ dáadáa gbẹ́kẹ̀lé Allah pẹ̀lú sẹ́yìn tó máa bẹ pẹ̀lú àṣẹ Allah. òní mọ́fò ìwọ tó ń gbìyànjú láti dépò kan ipò tó ga máa wá gbọ̀nà tó dáa wọ́n kọkalẹ̀ tẹ́tẹ́rẹ́ máa ti sẹ́tọ̀ wọ́n wá gbọ̀nà tí ọ̀dá máa lọ dáwọ́lé nǹkan tó tù sọ ọdọ máa jahannam àmọ́ tó máa fẹ́ Allah pẹ̀lú àti Allah tó bá ti gbẹ́kẹ̀lé nǹkan tó ń wá yẹn yọ ọ̀bọ̀ sí gbogbo ìyànjú téèyàn máa ń gbà fọ́mọ téèyàn fi sílẹ̀ ẹ̀kọ́ tó dáa sì máa gbọ́ mányàjú tọdún mẹ́kọ́ rẹ mọ́fà sì kò ṣòfò àsìkò ń lọ kò dúró dẹ́ni sán ẹgbẹ́kẹ̀lé Allah yóò tètè yín náà kó tètè tọmọ ẹlòmíì náà bẹ́ẹ̀ ni ẹni tí ń wọ àlàáfíà ìwòsàn sí mọ́fà láti máa ṣàdúrà kó sí nǹkan tí ti ọ̀nù gbẹ́kẹ̀lé Allah òun ló fà rẹ̀ tí òun náà ni ó mú ara yẹn kú nítorí pé tó tí tí ó bá kú ọ̀nbẹ́ òun náà ni ó kú kú ọ̀nbẹ́ gbẹ́kẹ̀lé àmọ́ mọ́tà ògùn tí ń tí mọ́ fi tó ṣe fún wa mọ́ láti fẹ́yàwó gbìyànjú láti dẹnu kọ obìnrin tó ọba fẹ́ fẹ́ ma kí ìtìjú rọ ìtìjú ránù má jẹ́ káwọ́ aago rẹ sẹ́yìn ọmọbìnrin wù mí ó sì wù mí láti tẹ́ ti dẹnu fẹ́ mo fẹ́ fi ọ mo fẹ́ fi ọ ó sì ní gbà eléyìí láti wá rẹpẹtì kọ sọ pé òsì ní bẹ́lòmí sọ̀rọ̀ má ẹ ti dọ́jà kájínú ó tún gbìyànjú àti tuntun mú gùn lórí pé ọkọ ọba tún gùn inshallah lẹ́ẹ̀kejì ẹ̀kẹ́kẹ́kẹ́ ní ẹsìn ọ̀padà farabalẹ̀ fún un. àwọn tó bá dákẹ́ kò sí tàbí ṣùgbọ́n bó ṣe kú nìyẹn. wọ́n á ní kí ló dé tó fẹ́yàwó ó sì ti lọ ọmọ ọgọ́ta ọdún ojú ló máa ń tì mí o ẹnu mi ètí alẹ́ sọ̀rọ̀ fún wá sí lóbìnrin nǹkan máa gbọ́n ní bàbá olùgbọ̀n bí ewé atẹ́gùn ọ̀dájú pọ̀ gbádùn. ọ sọ̀rọ̀ ó gbìyànjú ó polówádúró bẹ́ẹ̀ gbà ọ nínú àwọn obìnrin tó ń bá ń bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ náà ni fẹ́ bí ma ẹlẹ́dàá wa dúró o ti fẹ́ yàwó ìyàwó ti wà lọ́dọ̀ rẹ wọ́n ń wọ́n ń ọ̀pá ìyàwó ọkọ̀ yìí sí ọ̀dájú pé kàn. ṣé a ó fi sínú ìyàwó rẹ̀ nù ọmọ lọ ní gbogbo gbà ọyọ ya yá gbìyànjú kátó gbìyànjú wọ́n bẹ́ pa mí ní pọ̀ o bá ṣe bí màdà ń wá akramakumullah lórí pé gbìyànjú à ń gbìyànjú allah ìwọ tí ó yóò pé náà ó di bàbá tó ó gbìyànjú ìyànjú tó yẹ kó gbà ṣe bí ìwà tó ìyàwó wa sọ pé kí ló dé tó fẹ́ máa yọ lẹ́nu nítorí ọfẹ́ bó ń tẹ̀yìn pé kúkú tó ń pé dandan àti káwọn gbà káwọn ọdọ máa lánàá ń jẹta kó lè dùn oṣù kínní oṣù mọ́yàwó lẹ́yìn tó fẹ́ oṣù kejì oṣù mọ́yàwó lẹ́yìn tó fẹ́ oṣù kẹta oṣù mọ́yàwó lẹ́yìn tó fẹ́ wọ́n ti wá ka bí oṣù mẹ́sàn-án irú rẹ̀ ò sí láyé meji pé méjì ẹ̀ pé méjì láì pé àkùtà jẹ lọ torí tó tó ní bọ̀ akramakumullah nínú kó gbìyànjú ó bólúwa dúró nìyẹn torí pé tó bá bólúwa dúró yóò gbìyànjú nínú mọ bólúwa dúró òun náà ní pé ọ máa ṣe ń tọ́tọ́tọ́ yẹ ó sì máa bẹ Allah kò ní gbẹ́kẹ̀lẹ́ lómi yàtọ̀ sí Allah ọmọ tó bólúwa ti ń kẹ́kọ̀ọ́ gbogbo ìgbà máa kẹ́kọ̀ọ́ rẹ̀ kò ní fi ẹ̀kọ́ rẹ̀ ráre lọ́kàn yóò sì lẹ́mìí wípé láti gbọ́tọ̀ máa ti kẹ́kọ̀ọ́ ru eléyìí tí wọ́n ń ṣàṣeyege pẹ̀lú àṣẹ ọ̀wọ́ àṣeyege tẹ́mi ó ṣe wọ́n rí pẹ́ni kò sí ìṣerú rẹ̀ rí lókè ìgbà tó máa ń kẹ́kọ̀ọ́ yẹn tó ń gbìyànjú tó sì ń bẹ ọ̀wọ́ wàá rí pé pẹ̀lú àṣẹ ọ̀wọ́ ó pàṣẹ ìrò fífàṣẹ rẹ̀ gbogbo omi tó ti kẹ́kọ̀ọ́ ọ sọ pé tá àwọn wo rẹ́kọ̀d láti ìgbà táwọn ọmọ ti kẹ́kọ̀ọ́ bíi ẹnì kan gbárùmá kiri nítorí pé ògbìyànjú nìyí ó sì ń bẹ Allah ọgbẹ́kẹ̀lé Allah àtọ̀kọ́ máa tí ọ̀gbọ́n wọn á fún ní àǹtú kan wọ́n ní ọmọ amú àǹtú àbá láì kẹ́kọ̀ọ́ orí rẹ̀ ọkàn sí ni yóò sì tó doni o nítorí pé ọ̀kan kankan wọn á lórí rẹ̀ ọ̀kan kankan yóò sì tó doni wọ́n wà yìí wọ́n ní à ẹ́ àwọn rọ̀hání kan tó bá di dọ́ọ̀dánwò àwọn rọ̀hání tí ti sẹ́kùn àǹtú àwọn ní ọ̀rọ̀ àbọ̀ ọ̀dánwò ìwà

nítorí pé ẹ̀kọ́ kíkọ́ ló ní ẹ̀kọ́ tó ọ̀bá kọ́ ń parí ò lè lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́yàwó onídìí ọlọ́ọ̀bá kọ́kọ́ lọ́mọ ó kú ní o ọ̀fẹ́yàwó ọwọ́ a máa gbìyànjú àti jẹ́ta lákọ̀ọ́kọ́ àti bí ọdún márùn-ún àbímọ tó fẹ́ mi darí àmọ́ kò rí dájú o wọ́n para rẹ ní tó ti rún o ọmọ ọmọ o ká gbẹ́kẹ̀lé Allah kò túmọ̀ sí pé ká má gbìyànjú àmọ́ yànjú ọ̀gbọ́dọ̀ jẹ́ lọ́nà tó ta kò tó ṣẹ̀ríà. ó wà nínú hadith látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi larazaqakum kama yarzuqu at-tayr taghdu khimasan wa taruhu biqana tó ní pápá bó ti ṣe ẹkẹ gbẹ́kẹ̀lé ni kò bá rọ̀ yín lọ́rọ̀ gẹ́gẹ́ bí ti ṣe máa rọ̀ àwọn ẹyẹ lọ́rọ̀ bóòlù ọ̀rọ̀ ẹyẹ àpèjúwe ńlá là nàbì fi lélẹ̀ yìí yóò jẹ ká màtó máa fi gbẹ́kẹ̀lé Allah ànábì ni àwọn ẹyẹ tó bá ti di àfẹmọ́júmọ́ ni wọ́n á máa jáde kúrò lórí ìtẹ́ wọn ó lè bẹ́yẹ lórí ìtẹ́ ilẹ̀ bá mọ ẹyẹ ti gba ibi títí ń wá àjẹtì ẹ lọ. tẹ̀bọ́n wá sàkíyèsí ẹyẹ nígbà tí ẹyẹ bá kúrò lórí ìtẹ́ láàárọ̀ láfẹ̀mọ́júmọ́ ẹ rí i pé àjẹsí kò ní sí nǹkan kan nù rẹ̀. àmọ́ tí ti padà dé ní yọ padà dé lẹ́ni ní pàápàá bó ti ṣe yẹ kẹ́ ẹ bá dúró ọ̀bá rọ̀ mí lọ́rọ̀ gẹ́gẹ́ bí ti ṣe máa rọ ẹyẹ lọ́rọ̀ torí pé ẹyẹ àpèjúwe tó dáa jù ni fún gbígbẹ́kẹ̀lé Allah gbígbẹ́kẹ̀lé ẹyẹ kò pé kó sùn kalẹ̀ bí ọlọ́kùn ó ti tẹ́bẹ̀ ni wọ bàbá táwà kálífù mọ̀ gbẹ́kẹ̀lé Allah tẹ́bẹ̀ ni wọ akọ mélòó ló ń dídá délé tó kọ̀ọ̀kan nánú kalẹ̀ wọ́n tí ọjọ́ òdìdé gbogbo àwọn èèyàn bíi tiẹ̀ wọ́n ti wà lẹ́nu iṣẹ́ wákàtí márùn ti lọ ìwọ ò tí ọwọ́ ni mo táwà kálífù ọ̀táwà kálífù ọ̀tàwà kálífù tàwà kálífù lédè lárúbáwá aláìgbẹ́kẹ̀lé Allah ẹ̀ẹ́dì pé àpèjúwe ńlá ní tẹ́yẹ yìí wọ́n ti máa jí jáde láfẹ̀mẹ́túmá ànábì sallallahu alaihi wasallam ń sọ pé Allahu azza wa jalla ní máa fi àlùbáríkà sí àtètè fàfẹ̀mẹ́túmá jáde táwọn àlùmọ̀ mi. yẹn pété yìí náà bá tètè dára mẹ́tẹ́yìn tẹ́ fi àfẹ̀mẹ́túmá jáde bá bí sẹ́yìn lọ olú ẹlẹ́dàá ó fi bùkún sí jíjáde yìí yẹn. ẹ̀ẹ́dì ṣe ìjọ́ pọ̀ sí fún yín eléyìí dá kọ̀kọ́ nígbà tí ẹyẹ kò ní sùn kalẹ̀ yóò fi tètè pàpẹ́ mọ́júmọ́ jáde tó bá jáde yóò lọ bẹ́ẹ̀ kò ní máa fẹ́ mẹ́ wá padà lé ìyàwó ń bẹ lé mo fẹ́ tún lọ wojú ẹ̀ ẹ̀ẹ́n tí nípa tí mo ṣe sì lánàá mo tún fẹ́ kéèkì ni ọkọ̀ tí wọ́n fẹ́rẹ́ ọgbàrí mọ́bi tó ọkọ̀ tó ẹ má o wọn bọ ajẹjọ ọsán lé o tún wá wá padà wá púpọ̀ tó ń ọkùnrin láì fóbi tó gbogbo irú àwọn nǹkan wọn yẹn òní tó fi ọlọ́nà ọkọ̀ tí máa ń sẹ́ rẹ tó ń sèwọ̀n tó bá ti tó dà lẹ́yìn ó tó padà sórí àwa náà mójútó ìdí ìdí sẹ́ni mẹ́jẹni tó ṣe bọ́ọ̀dé bíi iṣẹ́ ògbóto lẹ́tún máa ṣe òfófó burúkú láà máa ṣe òní kọtímọ́sẹ̀ nítorí pé ẹyẹ òní débi tí iṣẹ́ bá ti jẹ́ ṣíṣe kọ́mọ̀ mú ṣe gbọ́dọ̀ ti ráwọn ẹyẹ kí wọ́n máa tagé lójú sánmà gbọ́dọ̀ ti ráwọn ẹyẹ kí wọ́n fóúnjẹ lẹ̀ kí wọ́n má kọtí sí fáwọn fẹ́ jẹ́ ẹ̀rí pé tí a bá fèsì ká ẹyẹ méjì mú tí wọ́n ń tagé láti máa fọ́ tọ́ra àti nítorí pé kọ̀kọ́ mọ̀ torí ẹnu tẹ́ wọn làwọn wà wọ́n kọ́túmọ́tẹ́ wọn wọ́n gbárímá síbẹ̀ làwọn á máa ṣe àìkọ́túmọ́tẹ́ wa àìgbárímá iná mi máa jẹ́ ká rí sí tàwọn ẹni tí máa ń rí ṣe jù wá lọ iná mi máa jẹ́ ká mú tiwọn gbọ́ táwọn á máa tọ́lé olóògùn sílé olóògùn láti sórí ibú pàtó wọn bá kọ́túmọ́tẹ́ kí lọ́kàn ọmọ bẹ àwọ òsì tiẹ tó jókòtì tó jẹ́ kó òfin ṣeré ọkọ̀ tó máa òun láwàdà polówó ẹlẹ́dàá ó ti ràn wọ́n náà lọ́nu tẹ̀lé ìtumọ̀ sí i pé táwọn náà bá polówó adúró lódodo táǹsì kọ́kọ́kọ́ yẹ lèkìtì àti ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kùn àti kéèta àjọ batiwájẹ́ tiẹ̀ lọ gbárí má wàá rí tètè náà padà dá ìlọsíwájú ọ̀padà bọ́. òní wà lójú kan náà má ìfagbákókè ọjà tiẹ̀ mọ̀ nígbà tí bá ti ṣe bẹ́ẹ̀ aburú èdè jẹ́ téèyàn àìjẹ́ èdè jẹ́ téèyàn ó dìgbò padà náà mẹ́rẹ̀ láti ọ̀kọ́jú máa ń tí ó wúlò fọ́ nítorí òní tí ọ láǹfààní lọ má ni tó ṣe é nítorí yẹ ká ṣe à ń ṣe Allah torí pé agbára wa àlè ní nǹkan kan. ọpọlọ àtòyé wa a lè dákújà kankan gbogbo yẹn títà bá ń gbà náà tún máa bẹ Allah torí ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam ó ṣe fi yé wa ẹ máa fẹ́ lọ́n lọ́pọ̀lọpọ̀ nínú ìforíkanlẹ̀ yín torí àyè gbígbàdúrà yìí àmọ́ agbọ́dọ̀ sàkíyèsí pé lárúbá là ń fi ń ti gbọ́ ah, máa sọ في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ní ìforíkalẹ̀ rẹ torí ẹni tí olúwa bá ti foríjì yóò fi lẹ́kùn orí fún un ẹ̀ṣẹ̀ náà ní máa kọjú lórí wọ́n máa ń tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ orí ń bọ̀ nù eléyìí jẹba akọrọmọkùnmọlọ ẹni tó bá ti pa ntọ́ yẹ kó tètè tí ọ̀kọ́jú máa. ntọ́jáde ní pé ọ̀gbọ́lùwà dúró tí n bá ń kọ pé ọ̀gbọ́lùwà dúró tí n lukoro ká ẹgbà pé nǹkan jẹnu yà ntọ́ yẹ kó o ti ọgbọ́dọ̀ sí ẹ bá mi ṣàkíyèsí ní ìgbà tí ìyá ànábì Ìsá alayhi salam tó bí ànábì Ìsá ànábì Ìsá alayhi salam ó ń sọ fún بجذع النخلة تساقط عليك رطبا جنيا ويان في أوره كوفي مين igi dàbínù ti ń bẹ nítòsí ìtọ̀ ìtòsí ibi tọ̀ wáyé tóra náà bìí sá ń bẹ nù àwọn ọmọ tí wọn ò tó nǹka ọwọ́ ọmọ àka ọwọ́ ẹyọ kan tí wọ́n sọ̀rọ̀ láti gbàgbọ́n ti bí wọn. ìwọ ìyá mi fọwọ́ rẹ ti ń migi dàbínù ti ń bẹ nítòsí ibi tọ̀ wáyé yóò máa sọ dẹ̀bí nù kalẹ̀ fún ọtọ́ máa jẹ yóò máa sọ dẹ̀bí nù kalẹ̀ fún ọtọ́ máa jẹ ṣé ọlọ́wọ̀ lágbára láti sọ dẹ̀bí nù kalẹ̀ ní láì jẹ́ pé ya nàbí ìta gbajú O ọlọ́wọ̀ lè kọ́ kalẹ̀ àmọ́ bíbólúwa dúró túmọ̀ sí pé ó ṣe ń tọ́yẹ kó o ṣe ọlọ́wọ̀ àgbẹ̀jẹ̀ yóò wá ti tiẹ̀ náà kọ́ kátàrí eléyìí ká fi kọ́ gbọ́n bákan náà olùwẹ̀lẹ́dàá nígbà tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam tọ́lọ jagun ní gbogbo tọ̀húnẹ́yìn tí ó kà àwọn ọmọ ogun mùsùlùmí pọ́pọ́ lọ́nà tí irú rẹ̀ ò sí ìdírí wọ́n jẹ́ ẹgbẹ̀rún méjìlá ṣùgbọ́n sí ìyàlẹ́nu ìgbà tó dójú ìjà wọ́n bá pé òǹkà àwọn ọmọ ogun ọlọ́tì àwọn pèsè rí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún àwọn níjọba apẹ̀rin lójú ọbẹ̀ apààyàn ẹ̀yin jẹ́gbẹ̀rún méjìlá àwọn ẹjẹ́ ẹgbẹ́ bá jẹ́gbẹ̀rún ọgọ́rùn àwọn mùsùlùmí bá túlẹ̀ torí kó fi ìṣẹ̀rí àná gbà wípé táwọn ọ̀tá bá ti jẹ́ ìlọ́po wa ju ẹ méjì lọ a lè ta àmọ́ tí wọ́n bá ju ìlọ́po wa méjì lọ àá gbọ́dọ̀ ta èèyàn méjì dé yàn kan ni wọ́n wá sá ànábì dúró gbàtẹ́ni sànàbì dúró gbogbo ẹ̀ńtọ́ sá lọ ọ̀padà wa anábì sallallahu alaihi wasallam wọn amú ìpẹ́ ọwọ́ àdá ó ti dá ìpẹ́ báwọn ọmọ ogun kèfèrí ti ti pọ̀ tó Allahu azza wa jalla kó tí ó tú ẹnìkan lẹ̀ nínú wọn láì jẹ́ pé ìpẹ́ wọ̀ olùwàwà sọ pé wọ́n máa rọ mẹ́tẹ́ ìdúrọ̀ mẹ́tẹ́ walakinna Allaha rama wọ́n kọ́ lọ sọ ọlọ́dẹ pẹ̀lú wọn gbàtọ́ dẹ pẹ̀lú wọn ọgbọ́n ọlọ́dàá wọn torí pé tá a bá dé ní èèyàn tó lè bá so olúwa ẹlẹ́dàá wọn wá fi ẹyin ju ẹnì sálẹ̀ àfi kí èèyàn wọ̀ àti àlẹ́bí sẹ̀sẹ̀ kò káàtà kọ́ dé ni tí Allah tó mú ẹyin ju kálukú wọn àmọ́ wọ́n ti tìyókù lẹ̀ fún Allah gbogbo ẹni tí ọba ti bolú ẹlẹ́dàá wa dúró ó ṣe nǹkan yẹ kó ṣe fìyókù lẹ̀ fún Allah ó ṣe nǹkan kan ọba ló fìyókù lẹ̀ fún Allah ọba dúró ẹlẹ́tàn jẹ ni ọ̀ eléyìí ìgbà tí àwọn ọmọ Israel tí wọ́n ń béèrè lọ́dọ̀ Ànábì Musa alayhi salam àbùkátà omi bá ní pèjì omi dáàmú olùwẹ̀lẹ́dàá wa sọ fún Ànábì Isa pé kọ̀kọ́ ọwọ́ rẹ ti lu àpáta ó fi kọ̀pá lu àpáta ojú sun omi méjìlá ó jáde lára àpáta. Ole Allahu azza wa jalla kò lè mú kí ojúkùn omi lára láì sí Musa alayhi salam ó lè ṣe àmọ́ ìwọ náà ṣe ń tọ́ yẹ kó o ṣe ẹ fún eléyìí ni wọ́n ń pè ní gbígbọ́ olúwa ebi ń pọ́ o sì lówó tó lè fi lọ ra oúnjẹ tó jẹ ọ̀rá ní à olùwàrà kọ pé ayò ebi yìí fún mi yóò kúkú o ọ̀nà owó oúnjẹ tọba ti jẹun yíyó àtàyó tọlọ kìí ṣe gbogbo ẹni tó bá jẹun níyó tọ́lá lómi ìdí ṣe ń jẹ lójú òtún máa pa tó tọba tí wàá gbóluwa dúró tó ti ṣe tọ́yẹ kó ṣe ìyókù lẹ̀ fún Allah tó bẹ́ẹ̀ ni jama ẹnikẹ́ni tó bá gbóluwa dúró wọ́n gbọ́dọ̀ ṣe tọ́yẹ kó ṣe kọ́ á fi ìyókù lẹ̀ fún Allah wa man yatawakkal ala Allah fa huwa hasbuh. ẹni kẹ́ni tó bá bọ́ olúwa dúró Allahu yóò tó abẹ́ Allah pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù fọ́másà tó ẹnì kọ̀ọ̀kan nínú wa aqulu qawli hàdà wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruh innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله عباد الله nínú àwọn aburú eléyìí ti ń ṣẹlẹ̀ láwùjọ wa ti ń fẹ́ ká mójútó ká wá ọ̀nà láti gbé kúrò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ń tara rẹ̀ bàjẹ́ kọ́dà àwọn ẹ̀mí ó ṣeé ṣe kọ́dà pé látara rẹ̀ ó ń sọnù èyí tó ti yẹ kọ́ wá sópin òun náà ní ká kọ́ṣẹ́ ká má láti lọ́ọ́ máa ti sẹ́yìn ká yọ máa fa àwọn aburú àti àwọn àìdá fún ẹ̀mí àti dúkìá àwọn ẹni tá a bá là ń ṣiṣẹ́ fún ẹ i pé ọkọ̀ nínú àwọn tó kọ́ tẹ̀sì tó ń ṣiṣẹ́ dókítà láwọn wa gbogbo tó ti pé wọn kọ́ iṣẹ́ ìyanjú ṣáájú kó tó di pé wọ́n fún wọn ẹ̀rí eléyìí tó fún wọn láǹfààní láti lọ́ọ́ máa ṣiṣẹ́ ìwòsàn yìí tó ti ọ̀pá ni wọn ní ìgbà sẹ́ni bá fi bọ́ a ti mọ̀ pé lábẹ́ òfin ṣẹ̀ríyà tí wọ́n bá lọ wọn ò lè lọ gbé nítorí pé ẹ̀ ń bá ti ti kú pààyàn látàrí kó lọ́ mọ̀ tọ́jú aláàárẹ̀ eléyìí tó ti kú kọ̀ dájú kọ́ mà kò ní ọ̀dà fẹ́mi rẹ̀ sẹ́ni bá tọwọ́ rẹ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ọ̀mọ sẹ́yẹdú yìí ó lè jẹ́ pọ̀ ló ṣe sábàbí tí ẹ̀mí fi bọ́ yọ torí rẹ̀ ẹ má ṣe fi eléyìí kẹ wá fi ṣe ìbànújẹ́ lọ títí nítorí pé àwọn gbìyànjú ìyànjú àwọn táwọn gbà tó bá ti pé ló lè gbà á lẹ̀ ni kò bá ti kú báwo lẹ ti ṣe fẹ́ sọ eléyìí fún Allah tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmà nígbà tó jẹ́ pẹ́yìn lẹ ti sábà bí ikú rẹ̀ ọ̀pọ̀ ẹ̀ nínú àwọn ẹni tó ìmọ̀ ẹ̀rọ láwùjọ wa lónìí ìmọ̀ ẹ̀rọ tó ní ṣe pẹ̀lú bá àti ṣe kọ́lé bá àti ṣe la ọ̀nà àti ọlọ́kan ọ̀jọ̀kan àwọn asẹ́mi tó ṣe pé iṣẹ́ tí wọ́n kọ́ yìí wọn ò kọ́ yanjú bí ti wulẹ̀ ó kéré ma ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ òun náà ni wọ́n kọ́ láwùjọ wa lónìí lábẹ́ àkéèsí àti àmójútó àwọn ẹnjìníà tọ́yẹ pé wọ́n kọ́ nípa bá àti ṣe kọ́lé ṣùgbọ́n tó ṣe pé àwọn ilé yìí kìí tọ́jọ́ kìí tó kù táwọn ilé wọ̀nyí tí wọ́n máa dàwó nígbà tí ilé bá ti dàwó ẹnjìníà ọba di ẹni tá a wá tì lọ́ọ́ bá di ẹni tó ṣe pé ike afẹ́wé wọ́n wú àwọn òrí wọ́n wú àwọn òrí ma wọ́n ti ẹ̀sà wá ti rẹ̀ gan lórílẹ̀‐èdè pátápátá nígbà tó ti pé sẹ́tọ́kọ́ kọ̀ọ̀kan yẹn dùn ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àwọn olùkọ́ táwọn ilé wa gbogbo tó ti dórí àwọn ilé ẹ̀kọ́ wa gíga ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn ẹ̀kọ́ tó láwọn kọ́ tí wọ́n ń gbowó oṣù lórí rẹ̀ wọn kọ́ yẹn dúbí kéré ma eléyìí máa fà tó fi jẹ́ pé lẹ́nu tí ọ̀kan nínú ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ tó bá fi lè hàn sólùkọ́ wípé ọmọ yìí fẹ́ lóye ó fẹ́ ní mọ́jọ lọ nínú tó ń kọ́ wọn olùkọ́ kò ní tinú láti béèrè kílọ̀mì tá a fi dá ọmọ eléyìí sílẹ̀ ẹ̀kọ́ yìí fún ọmọ yìí báyìí bá wo matric number tiẹ̀ ní ìgbà tí olùkọ́ bá ti di pé ń béèrè matric number ń gbìyànjú ìpalẹ̀mọ́ àti sọmọ́sù dànù nítorí báwo lórí ìjẹ́ ti pé ju tèmi lọ báwo ló ti fẹ́ ní màtò mi lọ nítorí mo ní mọ̀ ń kọ́ yín wọ́n jọ lágara wọ́n jọ lẹ́kùn àti kọ́ńdúkọ́ńdú ọ̀dàmà igi ọ̀gá ni mástà áá ìfẹ́ ẹ̀ máa ń kankan mọ̀kànlá yín lọ́yẹ̀ nípa kankan ni wọ́n á ní ìlanilọ́yẹ̀ gan ó ti ṣẹ̀ nítorí kó lùkọ́ bóyá ń da òkútó ń ti lò láti ọgbọ̀n ọdún sẹ́yìn iná ní tún lò títí dòní yìí tí ìlọsíwájú ti bá ẹ̀kọ́ tó experimental subject ìnìtọ́ nǹkan àwọn ọmọ ó ní í ṣe pẹ̀lú ìwádìí ìwádìí ti lọ síwájú tayọ òwe tí wọ́n kọjáde tó fi ń gbowó oṣù lọ àwọn ọmọ àwọn ń lọ sórí íńtánẹ́ẹ̀tì lójoojúmọ́ àwọn ń ṣèwádìí àwọn ìwádìí ọ̀tún ọ̀tún eléyìí tọ́mọ èèyàn ti ṣe nípa àwọn nǹkan wọ̀nyí àwọn ọmọ rí àwọn ọmọ wa ń là ń lọ́yẹ̀ pẹ́tọ̀ olùkọ́ wa sábà tún wọn wo sáìtì báyìí àlékún àlàyé tún wà nípa nǹkan yìí wọ́n wá ní ìwọ́n sáìtì kò sí tàbí ṣùgbọ́n ọmọ afẹ́ẹ̀lì wàá fìdí bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òṣìṣẹ́ lọ́pọ̀lọpọ̀ àyè nínú ìgbésí ayé wa àwọn tẹ́tẹ́ ẹlẹ́gbà tẹ̀ dáadáa àwọn tẹ́tẹ́ ẹlẹ́gbà tẹ̀ dáadáa àbẹ́rẹ́ retí àti jẹ́jọ́ níwájú tó bá bùbá ti sọ́ọ́rọ́ ni kò sí ètò ẹ̀ máa rán ti madaju ipe yín kọ yín nìkan nǹkan náà lẹ́gbẹ̀lẹ́ ayé ṣe wọ́n ká ti eru aṣọ tó ń bá ń bẹ́ àwọn ọ̀ràn fún ọ wọ́n bá gbá aṣọ olówó iyebíye fún ọba àwọn ẹran lọ́ba fi àfẹ́ bẹ́ńbẹ́kú bẹ́ẹ̀ ìgbà tí wọ́n gbàṣọ aṣọ bá dàbí jáńpé bí irú ìtàwọn

àti wá gbé mọ́tò fún láti jẹ́ ọ̀sẹ̀ mẹ́fà ẹ̀rí tí ń ṣe wọ́n sì ní tẹ́ bá fọwọ́ mọ́tò yóò jì àbẹ́ẹ̀rí nǹkan bẹ̀ ẹnu lásán ìtẹ́tọ̀ ọlọ́ọ̀mọ́ ọ̀ma bàbá plọ́mbà gbogbo páìpù tẹ́ bá wa ní bẹ́ẹ̀lì o ẹ̀yin náà pé egboro tó dáa jù nípa àwọn elégboro oná elégboro eléyìí tẹ lè fún wa egboro gbogbo egboro ọba rí fún àwọn ọ̀dá

wọn ò mú wá rí àfìgbà táwa tó kọ́kọ́ sílẹ̀ náà lọ́wọ́ yín tó yẹ gbogbo sẹ́tí kọ́ bàbá alágbẹ̀dẹ tí ló dé tẹ jó ẹ bá wa tilẹ̀kùn ásàmà tilẹ̀kùn náà ni ìní ọmọ bá ní ojoojúmọ́ náà ni gbàù kàù gbàù kàù kò tí tó tó sì dá bẹ́ẹ̀ wọ́n ní kọ̀lẹ́sìtò ah, táwọn ló ọ̀pọ̀ ni ah, ẹ sì gbowó sẹ́ subhanallah ìtẹ̀tẹ̀ ẹlẹ́ẹ̀kọ́ kí ló dé tẹ̀sí dáadáa ẹ sì fẹ́ máa jẹun pẹ̀lú owó yìí ẹ sì fẹ́ gbèsè báwo ló ti ṣe jẹ́ bàbá tí ń ṣe táìlà ẹlẹ́táìlì àwọn èèyàn ń gorí rẹ̀ kọjá kò tí ìtókù mẹ́fà gbogbo táìlì kọ̀ọ̀kan sì rà gbé wọ́n ń gorí òkè wọ́n ń gorí òkè kí ló dé wọ́n ní wọ́n lé àwọn dáadáa jù ètò ọkọ̀ ọkọ̀ ètò òṣèkiri kí ló dé bò lẹ́sẹ̀ ti fẹ́ ibà àkọ́kọ́ náà tó dáadáa ó tún ti pé gbogbo ẹ̀ náà tún gbẹ́nu òkè. ìṣẹ̀tẹ̀ ẹ̀kọ́ tẹ̀ gba fírídọ́ọ̀mù tó ti yẹ bẹ́ẹ̀ kò kúkú yẹ bẹ́ẹ̀ ẹ̀yin mọ̀ á oníkàyìn lẹ mọ kíó àwa wádìí bí ọdún mẹ́ta tó mọ fi wálé kíó á nàkún bí nàkún lẹ sá ń kọ́ mọ ẹ dákun ewo lélẹ́yìn jẹ́ nu kíó ṣé sàtúbà sàtúbà àbí sọ̀lá tilẹ̀ ìjà á nàkún bí nàkún tí nàkún máa nú subhanallah ẹ àwọn bàbá bàbá ọmọ. àwọn màmá màmá ọmọ wọ́n ti fọ máàlẹ̀ fún yín ẹsẹ̀ wọn wọ́n tó tẹ̀ fẹ́ pọpọlọ lórí lórí gbogbo tí ó ń bẹ́lẹ̀ wọ́n yẹ kó wọ́n há ẹ̀jẹ̀ wọ́n há ẹ̀jẹ̀ mo bá ọpọlọ àwọn ọmọ ẹ̀jẹ̀ lásán ìpèkúpè ìkàkúkà á ẹ̀bẹ̀rù Allah torí ẹ̀ ẹ̀ kákan mọ́ máa jánu lásán ẹ̀rí pé gbogbo tí ọwọ́ a ti rí lọ́pọ̀lọpọ̀ àyè àwọn Yorùbá wa a wọ́n máa ń jánu wọ́n máa ń jánu pé à tọba Yorùbá ló máa tẹ̀ à Yorùbá wọ́n máa pọ́sẹ̀ yanjú ni à Yorùbá à Yorùbá náà la wà báyìí àwọn ẹsẹ̀ tọ́pọ̀lọpọ̀ ti ọ̀dà ẹjẹ́ á fi ẹnu jíjà lẹ̀ kákọ̀ọ́dún mẹ́tẹ̀ǹkà ti dáadáa ìsìláàmù ti wá ń fẹ́ pé téèyàn bá lò mọ̀ kankan kó ṣe kọjá nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ní inna Allaha yuhibbu idha amila ahadukum amala an yutqina olú ẹlẹ́dàá wa ń fẹ́ wípé tí ẹnikẹ́ni nínú yín tó bá ti ṣe kan kó ṣe kọjá nítorí ẹ̀ka ti síwájú ni pé mo fẹ́ ṣe kọjá torí pé tí ìsìláàmù kọ́ mi kọ́ wá ti ṣe kọjá kẹ́ni tó gbé sẹ́kùn ọmọ wa fi ọ lérò pé ah bàbá yìí kí ló dé tẹ́ ti tẹ́ ìtọ́ta tó báyìí Islam náà tí ọba ti ti Islam èmi náà ọba ti báwọn èèyàn ṣe ń ṣe ṣùgbọ́n Islam sọ fún mi pé gbogbo sẹ́yọ̀ tí wọ́n bá ń ṣe kí n ṣe kọjá Abu Ya'la òun ló gbé àdéhùn ìjáde nínú mọ́sánàdì rẹ̀ ó sì jẹ́ àdéhùn sàhì ẹgbàá wa tó fẹsẹ̀ nínú nínú ẹgbàá Muhammad sallallahu alayhi wa sallam òní inna Allah يحب العامل إذا عمل أن يحسن olúwa ń fẹ́ pé tí òṣìṣẹ́ bá ń ṣiṣẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ kọjá ara ń dé islam ti fa wà níjàmá ó yẹ kí mùsùlùmí yàtọ̀ sẹ́ni tí èsì mùsùlùmí kó máa bu àwọn èèyàn tí máa bẹ̀yàn fẹ́ mùsùlùmí là ń fẹ́ bẹ̀ kí ló dé torí mùsùlùmí èsì sẹ́kọ́ mọ́ ti là sẹ́mi pé ìpolówó ńlá lélẹ́yìí jẹ́ fún wa. látàrí ẹ̀kọ́ tá a rí kọ́nú ẹ̀sìn wa ètí wá ti mọ̀ pé mi ti kọ́dà ti gbogbo mo ti gbà kí n ti kọ́dà lọ́nà tó jẹ́ pé eléyìí ó fi ẹ̀sán tó dáa fún yàn lọ́dọ̀ ọlọ́ ó fi máa yá ní gbogbo ìgbà nínú ìgbésí ayé torí ẹ̀ gbogbo oníkálukú wa làwọn lọ́nà tó yẹ kó tó bá gbé mẹ́díkà dọ́kítọ̀ mùsùlùmí ni mo fẹ́ lọ bá ọkàn mi ọ̀bàlẹ̀ torí mo ti mọ̀ pé yóò ti tẹ̀lé ọ̀nà yìí ẹnjìníà mùsùlùmí lọ́fẹ́ bá mójútó sẹ́yìn ọkàn mi ọ̀bàlẹ̀ torí yóò mójútó yóò tẹ̀lé ọ̀dà ètò wa burú jù tí ìsìláàmù ò lè fi wá lẹ̀ lórí ká ṣe bí òṣè dá òun náà láti wáyé agbọ́dọ̀ mọ bá ṣe ṣe jọ́ màdà ó sì sọ láti rákà méjì ló bá sálámà sí ànábì ẹlẹ́bàá sọ fún pé ẹ̀rùjẹ̀ àkọ́kọ́ lífẹ́ ìnàkìlẹ̀mù tó sọlé lọ́wọ́ fún sọ láti ṣe òbí ìṣe sọlá wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ànábì òbí lẹ̀ òrí ẹgbẹ́ta lọ náà bá ní ìmọ̀ àti òjò báyìí lọ ẹ̀kọ́ mi ànábì bá kọ̀ yẹnni pé sọlá ayé òsì fún wa ń bẹ̀ láti ṣe bàtùbàtù ẹ wá wo lọ́pọ̀lọpọ̀ ṣe ń ṣe sọ láti lónìí iṣẹ́ ọwọ́ rẹ tó fi jẹun ìsìláàmù ọ̀gbà kò ṣe bàtùbàtù báwo wá lẹ́sìn kọ́fẹ́ ti wà lùjẹ́ abẹ Allah kọ́ràn wa lọ́wọ́ kó jẹ́ ká lè máa tẹ̀sìn wa bí ó máa jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀ kọ́ràn wa lọ́wọ́ gbogbo tí wọ́n máa ṣàkóbá fẹ́sìn wa tí òfin gbogbo tí a ti ń sọ ọ́ bọ̀ títí débi tá a sọ dé ẹnìkan ní ẹlẹ́dàá wa fi ránṣẹ́ sí gbogbo tọkọ aláwọn dáadáa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 الدين من الكفرة والملحدين ومن شايعهم يا اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين العالمين وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر